na na, but I go They pray master key. If you not get God, don't believe me, you know From the rock city of Nigeria, rock, rock city of Nigeria, this is Fresh 107.9. Fresh 107.9 FM, lábẹ́ Olúmọ, ó kulẹ̀ fàlàfàlà. bí èèyàn bá sábọ̀tì irú wọn kì í kíyè sẹ́ǹkùlé àṣeburúkú ẹ̀kú aráfu ọ̀bọ̀jọ̀gẹ̀dẹ̀ adigbọ́nọ́kú ní ẹnu òun dùn mẹ̀yẹ̀mẹ̀yẹ̀ ibo ni ìpàdé ọlọ́jà àti asínwín bíbélì ti sọ ó ní kí olúkúlùkù dúró lórí ìpè ẹ̀ ajá wọn sọ̀pẹ̀nù wọ́n fẹ́ máa dún bí ewúrẹ́ bàbá tí ò rí bí lọ ló ń ṣẹ̀rí ìjọ òròmọdìẹ méjì ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà babaláwo fresh o. àṣejẹ ẹlẹ́lẹ́dẹ̀ mm. tí mo fún ẹ tó jẹ kókó tó jápọ̀ wá sórí ètò o parí ẹ o bá ṣe tán ò lọ complete ẹ. ó ti jáde. ta ni èmi wálé ló ń bá <laughs> ẹ wo ǹjẹ́ ajíká ní alẹ́ àdíá fún ọmọkùnrin òkè àpọ́n nígbà tó mú omi ojú ṣègbére ẹ bọ́ lawó ní kó ṣe ó gbẹ́bọ́ ń ó rúbọ̀ ó ń pé ibi tí mo wà yá sàn mí orí igi rere ńlá fòmọ́ ń fọwọ́ ti ẹ̀rọ sí ibi tí mo wà yá sàn mí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkanga àgbọ̀n ọgbà èdè bíṣọ̀bù àgbà tí pé ẹ̀ tí ó wà controversial tí ó wà contradictory ẹ̀ káàbọ̀ sórí ìròyìn. alábàáyé kí oṣù òyìnbó sọ nígbà tí mo parí ètò àǹfààní ọ̀tún lọ́jọ́ tuesday mo ṣe pé nọ́mbà síta hmm. àwọn babaláwo kan pè mí ah, wọ́n ní wọ́n ní kí n send nọ́mbà wọn sí ẹ kí n send nọ́mbà ẹ sáwọn. Okay pé ẹ wọ́n dẹ̀ kí ẹ kú ọmọ mm. wọ́n ń sàkà àwọn kinní yẹn tí wọ́n fi ṣàdúrà tí wọ́n ti pè mo ti ń gba envelope èlò ló fẹ́ fún mi. no ọ̀rọ̀ envelope kan nu wọ́n wá ní pé àsìkò wo ni kí àwọn dé fún ìsọmọ ló kọ mo ní ṣẹ́dù ò tí <laughs> wà á keep wọn posted. ọ̀rọ̀ posted yìí báwo mo ti sẹ́ni nọ́mbẹ̀ náà ṣọ́ ti pè é mi ti kọ́lọ̀ bóyá lè wà blacklist mo fọ nọ́mbà kan sí blacklist bí wà nú ẹ̀. ẹ ọbẹ̀ ó ṣe é ṣe kan wá bẹ́ẹ̀ lórí òwúrọ̀ lógo lọ́jọ́ sunday ẹ jẹ́ kí kí ló fẹ́ sọ. irọ́ mi bẹ wí ayọ̀ ah, yìí. Ah, ẹ jẹ́ kí a wo àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀kan èyí tí ó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní lára àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò ni a ti rí ìwé ìròyìn punch ìmàlẹ́ ń fàlàáfíà bàbá àbàdàn ìyẹn ìwé ìròyìn Nigerian Tribune ìwé ìròyìn Vanguard pen pushing àti ìwé ìròyìn Nation. èmi náà ní ìwé ìròyìn The Punch mo ní ìwé ìròyìn Daily Independent mo ní ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Premium Times ojú òpó ìròyìn Platform Times àti ojú òpó ìròyìn Tropic Reporters. àwọn ìròyìn ọlọ́kan òòjọ̀kan èyí tí wọ́n tẹ́ fàdà sójú ìwé àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ fún àgbéyẹ̀wò ti òní lára ẹ̀ láti rí nínú ìwé ìròyìn Nigerian Tribune níbi tí a ti rí àkọlé yẹn wípé Oyètọ́lá ti buwọ́lu àbádòfin èyí tó tako dídarajẹ̀ ní gbàgede ó sì ti sọ di òfin ní ìpínlẹ̀ ọ̀ṣun ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti rí àkórí kan wípé ṣebí sanyan banjo alárìí ó máa gbé e lẹ́sẹ̀ bẹ́ẹ̀ kẹ̀rí ọ̀sán lobìnrin pọ̀ bílẹ̀ bá ṣúkálukú ẹ̀ mọ́ra ni nínú ìwé ìròyìn punch níbẹ̀ ni mo ti rí o tí ilégbèmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ wa tí wọ́n ti ń wí àwíjàre lórí owó kan tó jẹ́ bílíọ̀nù mẹ́rin ó lé ìdá mẹ́sàn-án owó ilẹ̀ òkèrè tí ààrẹ buhari ń béèrè fún láti gùn lé ètò ẹ̀yáwó ẹ̀ níbẹ̀ ni wọ́n ti wá kó àlàyé balẹ̀ dígbọ̀ndìgbọ̀n lórí wípé owó náà àwọn nǹkan tíjọba fẹ́ fi ṣe rèé bákan náà èsì ìròyìn ẹ̀ wà nínú ìwé ìròyìn Daily Independent níbi tí wọ́n jẹ́ kó dìmọ̀ pé ẹgbẹ́ òṣèlú PDP ti sọ̀rọ̀ wípé ṣerú àsìkò yìí tètò ọrọ̀ ajé ò fararọ̀ òun ni wọ́n tún fẹ́ máa gùn lé ètò ẹ̀yáwó ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Daily Independent pé àwọn owó tí Buhari ń yá yìí ó wà fáǹfààní tó lórí tẹlẹ́mù lórílẹ̀‐èdè nàìjíríà kúlẹ̀kúlẹ̀ ń bọ̀. àṣé ọ̀rọ̀ kan tí àwọn èèyàn tí wọ́n fi ń dá àṣà ní ìgboro wípé kò sẹ́ni tí ò jẹ gbèsè kódà ìjọba gan jẹ gbèsè àṣé òótọ́ ni ọ̀rọ̀ tí wọ́n fi ń dáṣà yìí ẹ gbọ́ àkọlé tí a bá pàdé nínú ìwé ìròyìn punch níbi tí a ti rí àkọlé yẹn èyí tó mí fúte pípe nínú ìwé ìròyìn punch wípé iṣẹ́ ní ìjọba ìpínlẹ̀ Ondo ń yá owó láti fi san owó oṣù àwọn òṣìṣẹ́ Akérédolú sọ bẹ́ẹ̀ fún àwọn oníṣègùn ìbò tí wọ́n yanṣẹ́lódì ìròyìn yẹn ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch yẹn lèmi náà wà tó ń sọ wípé bá a bá jẹ ohun gbé a ò gbọ́dọ̀ jẹ ohun gbé o àkọlé yẹn rèé tó sọ wípé lẹ́yìn àgbáre gbábọ̀ ìpani nípa kópa nípínlẹ̀ Plateau àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú ti ké síjọba àpapọ̀ wípé ìlérí bílíọ̀nù mẹ́wàá owó náírà tẹ́ ẹ sọ pé àwọn èèyàn tí mọ̀lẹ́bí wọn fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ burúkú náà ẹ fẹ́ fún wọn kí wọ́n fi ṣe ara rindin kí wọ́n fi ṣọrú àjíjà ẹ bá wa mú ìlérí náà ṣe nínú ìwé ìròyìn punch ló wà. ẹ san owó àwọn tó ti jáláyèsí àti àwọn àjẹ́lẹ̀ owó gbogbo ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó tí ò tí ì di aláfọ̀rọ̀lọ̀ ló sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch náà ni mo ti rí nípínlẹ̀ edo tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé operation show me your covid nineteen vaccination card òun ni wọ́n ń ṣe mbẹ̀ ìyẹn ni wípé gómìnà tí ń bẹ̀ ń bẹ̀ ìyẹn gómìnà ìpínlẹ̀ edo gọ́dínà básẹ́kì ṣáájú àkókò yìí ni bàbá ti pàṣẹ wípé kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń bẹ nípínlẹ̀ náà kí wọ́n lọ́gùn lé ètò gbígba abẹ́rẹ́ àjẹsára covid nineteen wọ́n wà ní lẹ́yìn tí wọ́n b bá ti gbà á káàdì pélébé kan ń bẹ eléyìí tí wọ́n máa máa fún wọn wọ́n wá náwó jẹ́ ètò náà sọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba wọn ni òṣìṣẹ́ ìjọba tí ò bá ti lè fi káàdì rẹ̀ tí ò bá ti mú síta wípé mo ti gba abẹ́rẹ́ àjẹsára covid-19 wọ́n ní yóò di dídá padà sílé ìròyìn ẹ̀ wà nínú ìwé ìròyìn pọ́ǹtì níbi tí wọ́n ti ń jẹ́ kó ìpè ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC ti sọ̀rọ̀ àti TUC wọn ni àá nílùú tó lọ́ba tó níjòyè ìṣẹ̀lẹ̀ ń tàpá sí ẹ̀tọ́ sọmọnìyàn kúlẹ̀kúlẹ̀ ń bọ̀. lórí ọ̀rọ̀ covid-19 yìí náà ni àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ fásitì wọ́n ti pe sanwó-olu lẹ́jọ́ àti ọ̀gá ọlọ́pàá lórí àyẹ̀wò covid-19 wọ́n sì ń béèrè fún owó ìtanràn oní mílíọ̀nù márùndín ní àádọ́rin ìwé ìròyìn punch lónìí àkọlé ìròyìn yẹn. nínú ìwé ìròyìn tropic reporters níbẹ̀ ni mo ti rí o ti alága ìjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú kúmọkúmọ efcc abdulrasheed báwa ti lu agogo ìkìlọ̀ wípé ẹ̀yin ilé ìfowópamọ́ ẹ̀ tètè yá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ wà ilé ìfowópamọ́ yòówù bó bí a fi ara rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí irinṣẹ́ àbí agbódegbà fún lílù jìbìtì ó ní yóò fi mú kàtà òfin nínú ìwé ìròyìn tropic reporters ṣe rí ojú òpópónà èkó sí ọ̀tà ni wọn yóò parí àtúnṣe rẹ̀ tó bá máa fi di oṣù kejìlá ọdún yìí gómìnà Abíọ́dún ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde láàárọ̀ yìí ẹ wá àwọn ìròyìn yẹn lùtè ṣùgbọ́n gbà tó lórí bá fi bíi wákàtí bíi mẹ́jọ ṣẹ̀ lótú ẹ̀tù ẹgbàwó gangan la fẹ́ bẹ̀rẹ̀ play ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ lè lọ́ọ́ máa darapọ̀ lójú òpó facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ máa wá ketekete kẹ́ ẹ máa fi kọ́mẹ̀ntì yọ ọ́ síbẹ̀ kẹ́ ẹ máa wá bá wa ṣíà ṣáájú àkókò yẹn ẹ kó kalẹ̀. Out Miracles Ministry. Southwest Region twenty-five behind Tipas Garage, Bakoni, Onikolobo, Ibara, Abeokuta. Present three days special program. With the team, Change, change My Reproach to Glory. For your career and business breakthrough. Come to Change My Reproach to Glory program. Do you need deliverance? in any area of your life. Come to the Lord God of Elijah that change reproach to glory. Change my reproach to glory program comes up on Friday and Saturday, 17th and 18th September 2021 at 5 p.m. prompt. While the grand finale comes up on Sunday, 19th September 2021 by 7 a.m. prompt. At our church auditorium, Mountain of Fire Miracles Ministries, Saturday, Region 25, behind Tipas Garage, Bakoni, Onikolobo, Ibara, Abeokuta. Ministry. Anointed men of God. Pastor Yemisi Akishola, Regional Overseer, Southwest 25 Region, Abeokuta. Dr. Odike Olukoya, General Overseer, MFM Worldwide. Come for salvation, healing, deliverance, and breakthrough. Jesus, Jesus is Lord. Is Lord. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tí a fi díde ètò tòní òun ni a ṣe alábàápàdé ẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune ẹ ti mọ̀ yìí pé ọ̀rọ̀ owó owó owó ṣe kókó bí orúkọ ẹnìkan ní báyìí gẹ́gẹ́ bí aṣeréròyìn náà tó nà gbalaja sí inú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ láti ka àkọlé kan wípé ìjọba àpapọ̀ àwọn ìpínlẹ̀ àti olúùlú ilẹ̀ wa ni wọ́n jẹ gbèsè tírílíọ̀nù márùndínlógójì ààbọ̀ náírà nínú oṣù kẹfà ọdún 2021 tá a wà nú ẹ̀ yìí gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà síwájú sí bí aláṣẹ Muhammadu Buhari ṣe ń gbé ìgbésẹ̀ láti tún lọ yá àyákún owó èyí tí ìkànjẹ́ bílíọ̀nù mẹ́rin ààbọ̀ owó dọ́là tí owó kejì náà tí wọ́n fẹ́ lọ yá tó sì jẹ́ mílíọ̀nù ọgọ́rùn-ún méje ó lé mẹ́wàá owó pọ́ùn àjọ tó ń bójútó ọ̀rọ̀ gbèsè lórílẹ̀‐èdè yìí ló ti ṣíṣọ lójú ẹ̀ ìpè ìjọba àpapọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ àti olúùlú ilẹ̀ wa ló jẹ́ pé gbogbo gbèsè tí wọ́n ti jẹ́ lẹ̀ báyìí nínú àkọọ́lẹ̀ nígbà tó fi di òpin oṣù kẹfà ọdún two thousand and twenty one ló jẹ́ tírílíọ̀nù márùndín ní ogójì ààbọ̀ owó náírà ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nigerian tribune. nínú ìwé ìròyìn the punch eléyìí náà ṣàìsọ nípa ọ̀rọ̀ owó torí pé owó ṣe pàtàkì níbẹ̀ òun ni lẹ́gbẹ̀mọ́ aṣòfin àgbà ilẹ̀ wa lọ́jọ́rú àná ti ń wí àwíjàre àti ìdí pàtàkì tí ààrẹ muhammadu buhari fi ń pété pèrò àti gùnlé ètò ẹ̀yáwó kan eléyìí tí ọ̀kan nínú rẹ̀ tó jẹ́ bílíọ̀nù mẹ́rin ó lé ó lé díẹ̀ nínú owó ilẹ̀ òkèrè bákan náà tí ìkejì tó sì jẹ́ mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́wàá owó ilẹ̀ òkèrè wọ́n ní alága ìgbìmọ̀ tẹ̀kùtù nílẹ̀gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa lórí ọ̀rọ̀ ètò ìròyìn àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ará ìlú asòfin àgbà ajíbọ́lá bashiru tó sọ eléyìí níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn akọ̀ròyìn nílùú àbújá ló jẹ́ kó di mọ̀ pé kò sórílẹ̀-èdè tí kì í jẹ́ gbèsè torí náà ti nàìjíríà kọ́ làkọ́kọ́ ti nàìjíríà kọ́ ló máa jẹ́ tuntun bashiru òun ló sọ eléyìí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀rọ̀ gbèsè jíjẹ Patience Oníyà bó ṣe sọ nígbà tó ń túṣu désàlẹ̀ kókò ṣe àlàkalẹ̀ àwọn bí gbèsè torílẹ̀-èdè Nàìjíríà bó ti ṣe ṣe kọbọlé tó lábala kẹta ọdún 2021 lásìkò tí wọ́n ti pàṣẹ orí ayélujára ṣe ìpàdé lórí gbèsè torílẹ̀-èdè nàìjíríà jẹ pẹ̀lú àlàkalẹ̀ tí wọ́n ṣe ń bẹ̀ ó wá jẹ́ kó di mímọ̀ pé eléyìí túmọ̀ sí pé gbèsè torílẹ̀-èdè nàìjíríà tó jẹ náà ó tún ti lékún sí o ó tún ti ń ru gọ́gọ́ sí i pẹ̀lú tírílíọ̀nù méjì ó lé ìdá mẹ́rìndínlọ́gbọ̀n ìyẹn ni ó tún fi lé tẹ́ ò bá gbàgbé ṣáájú àkókò yìí lọ́jọ́ ìṣẹ́gun òun ni ààrẹ muhammadu buhari ti tẹ́ pẹpẹ ìwé kan síwájú lẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ ilé wa tó fi ń béèrè fún ètò ẹ̀yáwó tuntun ń bẹ̀ gẹ́gẹ́ bí ìwé náà eléyìí tí wọ́n kọ tí wọ́n kọ sí ilẹ́gbìmọ̀ aṣòfin àpapọ̀ ìyẹn lẹ́gbìmọ̀ aṣòfin àgbà àti lẹ́gbìmọ̀ aṣojú níbẹ̀ ni buhari ti ń ké sí àwọn aṣòfin àgbà náà wípé kí wọ́n buwọ́lu owó náà láti lè gbọ́ bùkátà àwọn ẹ̀ka kan tó ṣe gbòógì nínú ètò ọrọ̀ ajé lẹ́sẹ̀kẹsẹ̀ níbẹ̀ òun lẹ́nìkan náà tó ti wá ń sọ̀rọ̀ látinú àti bàbà ẹgbẹ́ òṣèlú APC àti nílẹ̀gbọ́n aṣòfin àpapọ̀ tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé owó táwa ń yá àwa ń yá ni o fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti fáńfààní gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ kì í ṣe láti fi ṣàjẹbánu àbí àjẹbí gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP báwọn ti ṣe nígbà náà ṣùgbọ́n lẹ́lẹ́yẹ òsọ́kà òun lẹ́nìkan látinú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tóun náà ti sọ̀rọ̀ lọ́jọ́ ìṣẹ́gun ṣáájú àkókò yìí wípé ìgbésẹ̀ tí ààrẹ Muhammadu Buhari ń gbé láti túgùn lé ètò ẹ̀yáwó tuntun míì ìyẹn ààrẹ Muhammadu Buhari tó yege ìbò lábẹ́ àtíbàbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló jẹ́ kó dìbò mọ̀ pé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí bí ìgbà tí wọ́n tún máa fi orílẹ̀-èdè nàìjíríà àtàwọn èèyàn tí ń bẹ nínú ẹ̀ sínú àjàgà inú àjàgà gbèsè púpọ̀ lọ́dún méjì tó kù kí wọ́n fipò sílẹ̀ ẹni náà torúkọ rẹ̀ ń jẹ́ apánúdèdè lọ́jọ́rú àná òun ló jẹ́ kó di mọ̀ wípé àhà kíní yìí kẹ̀ eléyìí ò sí fún àǹfààní ọmọ nàìjíríà wọ́n wá jẹ́ kó di mọ̀ wípé ìgbésẹ̀ tí ààrẹ Buhari ń gbé ọ̀rọ̀ àwọn èèyàn ó dàbí ẹni tó wà nídìí téènì tí ó mẹ́ni tó ń ṣe tiẹ̀ ṣé à ń fọwọ́ ọ̀tún tẹ́ni à ń fi tòsì tún ṣòkòtò obìnrin ni wọn ò gbọ́ tọmọ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun lẹ ti máa ríròyìn yẹn. nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni ẹnìkan èyí tí ó mọ̀ stephen tedor nípa bí owó ṣe ń wọlé sórílẹ̀ yìí àti bí wọ́n ṣe ń pin ìyẹn ẹni tó jẹ́ alága fún àjọ tó ń rí sí pípa owó wọlé àti pínpín rẹ̀ nílẹ̀ wa elias mbam ṣe jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn gómìnà ìpínlẹ̀ gbogbo àti àwọn alága ìjọba ìbílẹ̀ kí wọ́n yéé fi okun tó wà nínú wọn ṣòfò kí wọ́n lọ mójútó ọ̀nà tí wọ́n lè fi pawó wọlé lábẹ́lé dípò tó fi jẹ́ pé ní gbogbo ìgbà ni wọ́n máa ṣe ni wọ́n máa wí awuyewuye lórí ṣíṣe ìlànà àti pínpín owó pẹ̀lú ìjọba àpapọ̀ ẹni náà ló sọ̀rọ̀ èdè mímọ̀ lákòókò tó ń pẹ̀lú kópa gẹ́gẹ́ bí àlejò lórí ètò iléeṣẹ́ tẹlifíṣàn kan lánàá níbẹ̀ ló ti bẹnu àtẹ́lu àwọn ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ gbogbo olórílẹ̀‐èdè yìí wípé wọ́n kọ̀ gbé àgbọ̀dọ̀ lọ́wọ́ wọn ò ṣe nǹkan kan sí àwọn ohun àlùmọ́nì èyí tó wà lákàtà wọn onídípò kí wọ́n wá ọ̀nà míì tí wọ́n lè máa fi pawó wọlé lábẹ́lé ìṣe ló jẹ́ pé gbogbo ògbà náà máa ní kí ìjọba gbé ìlànà míì kalẹ̀ èyí tí wọ́n máa fi pín owó ìlànà tí wọ́n máa fi pín owó nítorí pé wọ́n kọ̀ láti ronú ọ̀nà àtinúdá tí wọ́n lè máa fi pawó wọlé lábẹ́lé òní dípò tí wọ́n máa fi béèrè fún ìlànà pínpín owó tuntun ní gbogbo ìgbà kí àwọn náà jókòó kí wọ́n ronú ọ̀nà tí wọ́n fi lè pawó wọlé lábẹ́lé ẹ lọ mú ìwé ìròyìn Nigerian Tribune kí ẹ lọ ka ròyìn tó kù ń bẹ̀. ọ̀rọ̀ owó yìí náà lèmi náà ṣì wà mo ta kọ́ṣọ́ sínú ìwé ìròyìn Daily Independent níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC òun ló máa ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ kan eléyìí tó jáde látọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fi ń ṣàpèjúwe ilégbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ wa ọ̀wọ́ kẹsàn-án gẹ́gẹ́ bí ìdọ̀mí àbẹ́lẹ̀ tí ó mọ dàbìdàbí tí wọ́n tún ń dà ní rọ́bà stamp ẹgbẹ́ òṣèlú APC jáde nínú àtẹ̀jáde láti pàṣẹ akọ̀wé àpapọ̀ wọn James Apanudede òun ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé ààrẹ Buhari yìí ìdí pàtàkì tí bàbá fi gùn lé ètò ẹ̀yàwó òun ni wípé láti jẹ́ kí ìgbésí ayé àwọn èèyàn kó lè dùn wò ìyá àwọn èèyàn tí ìgbésí ayé wọn tó lọ tikọtikọ ó ní lára nǹkan wọn ni àwọn ẹ̀ka tó ṣe gbòógì eléyìí tí ìṣàkóso tó wà lóde báyìí tí wọ́n ń yáwó fún òun ni láti rí sí bí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa bí yóò ṣe dúró gbagbagba ìpèsè iṣẹ́ ríṣe fún àwọn èèyàn tí wọ́n kàn ń fẹsẹ̀ gbàgbòrò kiri ẹ̀ẹ́dínkù nínú iṣẹ́ àṣekúdórógbó àti ìgbáyégbádùn tó mọyọ lórí fún gbogbo ará ìlú ìwé ìròyìn Daily Independent níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn Punch níbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Rotimi Akeredolu ti pàṣẹ wípé kí wọ́n lọ san owó oṣù àwọn oníṣègùn òyìnbó tí wọ́n gùn lẹ́yìn ẹ̀ṣọ́dídì lẹ́yìn tó ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn aṣáájú wọn ní ọ́fíìsì rẹ̀ tó wà ní alágbàká àwọn dókítà yìí ni wọ́n gùn lé ìyanṣẹ́lódì látàrí pé ìjọba ìpínlẹ̀ Ondo ó jẹ wọ́n lówó níbi ìpàdé tí wọ́n ṣe náà èyí tí ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó mójútó ètò ìlera ní ìpínlẹ̀ Ondo Fọlúkẹ́ Aládé aládénọlá àti ẹgbẹ́ alága ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó nma stella adégbèǹgbé ti jọ jókòó papọ̀ tí wọ́n sì yanjú aáwọ̀ èyí tí ó wà láàrin ìjọba àti àwọn oníṣègùn òyìnbó ní ìpínlẹ̀ náà èyí tí wọ́n fi gun ìléyànṣẹ́lódì níbẹ̀ gómìnà jẹ́ kó di mímọ̀ wípé ńṣe ni àwọn ń lọ ń yá owó tí àwọn fi ń san owó oṣù nígbà kan ni kì í rẹ àgbà kọ́mọdé mọ̀ ṣùgbọ́n lákòókò yìí àti tó bá ti kó tó rẹ àgbà gan ni yóò ti máa kéde ẹ̀ fún àwọn ọmọ wípé ó fẹ́ ra bàbá yín o gómìnà ni í ṣe ni àwọn ń yá owó fi ń san owó oṣù nítorí pé kò sí nǹkan kan lẹ̀ ilẹ̀ ti gbẹ ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn punch yẹn níbẹ̀ ni mo tún wà ó tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ètò ìlera níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn oníṣègùn ìbò tí wọ́n wà lábẹ́ àtíbàbà ẹgbẹ́ àwọn oníṣègùn ìbò tí kò ti di aláfọ̀rọ̀lọ̀ lẹ́ka ètò ìlera eléyìí tí wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ lásìkò yìí o wípé ó ṣeé ṣe káwọn ó ṣe gààyà lórí ìyanṣẹ́lódì náà ó sì ṣeé ṣe káwọn ó pàùndà lórí ìyanṣẹ́lódì alágbára táwọn ti gùn atẹ́gùn lélẹ́yìí tó bẹ̀rẹ̀ lọ́jọ́ kejì oṣù kẹjọ ìyẹn bí àwọn bá ti ń rí fìrífìrí wípé sọmọ́ǹtì ti fẹ́ dunlẹ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ìyẹn ní pé bóyá ẹ̀kọ́ ti fẹ́ máa gbójú mímu wá ẹ̀bá ti fẹ́ máa gbójú títẹ̀ wá látàrí àwọn nǹkan tí wọ́n ń béèrè fún látọ̀dọ̀ ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ àjẹlẹ̀ lára nǹkan wọn ni eléyìí táwọn ń fojú sọ́nà fúnjọba àpapọ̀ láti mú àdéhùn rẹ̀ ṣẹ ìyẹn ni pé bíjọba àpapọ̀ bá ti mádéhùn rẹ̀ ṣẹ kò sí nǹkan kan táwọn tún dúró ṣe mọ́ ju pé káwọn kan ságbami iṣẹ́ lọ lóní sàn-án lára nǹkan wọn ni eléyìí tí wọ́n ń béèrè fún òun ni wípé kí àbójútó tó péye kó wà lórí sísanwó àwọn èèyàn tí wọ́n papòdà sọ́wọ́ covid-19 lásìkò tí àjàkálẹ̀ àrùn covid-19 tó búrẹ́kẹ́ kọjá bó ti yẹ tó sì jẹ́ pé ọ̀pọ̀ àw àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n dàyàdé ìtọ́jú àwọn èèyàn tí wọ́n lùgbàdì rẹ̀ wọ́n gbẹ̀mímì wọ́n ní irú owó àjẹmọ́nú yìí ó yẹ kó wà ńlẹ̀ bákan náà àwọn àjẹ́lẹ̀ owó oṣù lóníranran pẹ̀lú àwọn nǹkan míì ìròyìn jẹ́ kó di mímọ̀ síwájú sí i wípé àwọn olórí ẹgbẹ́ nadi àti ẹgbẹ́ àwọn oníṣègùn ìbò tó wà lábẹ́ àti bàbá ẹgbẹ́ nma òun ló jẹ́ pé wọn yóò máa ṣe ìpàdé kan tó jẹ́ alágbára ní ìtẹ̀síwájú akitiyan wọn láti ríbire fìdí àmú ọ̀rọ̀ náà láti ríbire fìdí àmú rẹ̀ sọlẹ̀ sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ibire báyìí òun là ń tẹ́ ní ọmọ tuntun sí i wọ́n ní wọn yóò máa ṣe pàdé pẹ̀lú alákòóso fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Chris Ngige lọ́jọ́ ẹtì ọ̀la ní ìtẹ̀síwájú akitiyan láti fi òpin sí ìyanṣẹ́lódì náà àwọn akọ̀ròyìn ni wọ́n kó o jọ tí wọ́n jẹ́ kó dìímọ̀ pé lára nǹkan wọn nì tí wọn yóò máa gbé sọ tí yóò máa léwájú níbi ìpàdé náà òun ni àwọn owó àjẹmọ́nú ti ewu ti ń bẹ nínú iṣẹ́ ìríjú ẹni ìyẹn hazard allowance wọn ni ó wà lára àwọn nǹkan tí wọn yóò máa jíròrò lórí ẹ̀ ṣáájú àkókò ìkẹ́ òun ni wọ́n jẹ́ kó dìímọ̀ pé ẹgbẹ́ àwọn oníṣègùn ìbò tó wà lábẹ́ àti lọ́jọ́ ìṣẹ́gun ṣùgbọ́n tó jẹ́ pé ìpàdé náà wọn ò rí yàrá ọ̀rọ̀ bá wọn ò rí bí kankan bá yàrá ọ̀rọ̀ já látàrí pé kí ni igun méjèèjì wọn kò fi ìgbánú kan ṣe ọ̀já nígbà tí wọ́n wá kàn sí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́jọ́rú àná akọ̀wé àgbà fún ẹgbẹ́ àwọn oníṣègùn ìbò tí kò ti di aláfọ̀rọ̀lọ̀ lẹ́ka ètò ìlera Jerry Isogan ó tún fìdí eléyìí múlẹ̀ wípé bó bá ti di ọ̀la ìpàdé kan fẹ́ wáyé bí ìjọba bá ti ṣíkàdéhùn àwọn yóò tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ iléeṣẹ́ wọn ìwé ìròyìn punch. ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. Èhé irú èsì ìdánwò ló tún mú wá fún mi yìí Ṣọpẹ́ tó o sì mọ̀ wípé owó pọ̀ lọ́wọ́ mi láti rán ẹ lọ sílé ìwé mi. Ìyá Ṣọpẹ́ ṣé ò sí o. Ọ̀rọ̀ Ṣọpẹ́ mà ló fẹ́ tojú sú mi o. Ẹ wo èsì ìdánwò tí ó mú wá sílé wa fún mi. Ṣé nítorí ẹ̀ lẹ́sẹ̀ wá fojú rò báyìí? Ó dáa mo ní ọ̀nà àbáyọ sí eléyìí The Dames College ni o. The Dames College láwọn olùkọ́ tó kójú òṣùwọ̀n láti kọ́mọ yín láwọn ohun tó nílò fún ipò aṣíwájú rere. Ìyàrá ẹ̀rọ ayárabíàṣá ìlànà ìkàwé lára ọ̀tọ̀ àti gbogbo ohun tó nílò tó bọ́jú orí wọn mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tún wá tán síbẹ̀ o. Àǹfààní tún wà fáwọn fáwọn akẹ́kọ̀ọ́ láti gbé ní agbègbè iléèwé pábánbárì ẹ̀ wípé wọ́n tún gba san díẹ̀díẹ̀ fáwọn tí ò lè sanwó iléèwé yìí tán lẹ́ẹ̀kan náà Redeems College wà ní road one Kinta Housing Estate Ìdíàbà Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ẹ lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one six one three two seven seven three nine tàbí zero eight one four eight six nine zero three one four email idowudanielpr at gmail dot com ìgbaniwọlé ń lọ lọ́wọ́ báyìí nílé ìwé Redeems College láti ìpele ìkẹ́kọ̀ọ́ JSS one to three àti SS one and two The Dames College, God, a cornerstone. Òmìnira dé. Revolution Plus property kọ́rẹ́ òmìnira wọ̀lú. Revolution Plus premium independence promo. Tó bá fẹ́ ra rẹ̀. Ó yẹ yes na true eléyìí yàtọ̀ rẹ̀ wá jàre. ìwọ náà kéré nínú ayé láti donílẹ̀ donílẹ̀. kó o ra le revolution plus property lẹ́kọ̀ọ́ ìbàdàn ṣímẹ́wá abẹ́òkúta port harcourt àti ìlú àbújá. bẹ́ẹ̀ bá ti san ó kéré tán fifty thousand naira sí five million naira láàrin ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún twenty twenty one. ẹ di ọmọ pẹ́ nìyẹn. àwọn ẹ̀bùn bíi fruit blender electric kettle twist extractor samsung galaxy tv samsung galaxy phone home audio system washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ti wà ń lẹ̀. eléyìí gan ni mẹ́mẹ́mẹ́mẹ́ tẹ́ ẹ̀ tí ìgbìmọ̀. revolution plus premium independence promo. eléyìí yàtọ̀. fún àlàyé ẹ kàn sí www.revolutionplusproperty.com tàbí ẹ pè oh eight one one two eight three five fún mẹ́rin oh eight one one two eight six five fún mẹ́rin revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. tún káàbọ̀ padà sórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ibi abáròkó ti sí ló yẹ ká tún bẹ̀rẹ̀ bí iṣẹ́ òkú bá tún yá lórí ọ̀rọ̀ àwọn oníṣègùn òyìnbó tí wọ́n gùn léèyàn tí a kà kó tó di pé a lọ polówó ọjà náà ni a ti ń tẹ̀síwájú níbi tí àmì ti farahàn wípé ó ṣeé ṣe kí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn oníṣègùn òyìnbó tí wọ́n gùn léyànṣẹ́lódì kí wọ́n pò rẹ́múrẹ́mù kí wọ́n sì jọ jókòó kí wọ́n yanjú àwọn èdè àìyedè tí ó wà láàrin wọn kí wọ́n lè ká ìyanṣẹ́lódì náà kú nílẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn pempu ṣe ṣe jábọ̀ ìgbésẹ̀ yìí ni ó ti fi ara hàn ní bí ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí ọ̀rọ̀ iṣẹ́ èyí tó fi ìlú àbújá ṣe ibùjókòó ṣe ń ṣe ń mú ẹnu ọ̀rọ̀ wá sí ìloro níbi tí agbẹjọ́rò fún ẹgbẹ́ àwọn oníṣègùn ìbò tí ò tí ì di aláfọ̀rọ̀lọ̀ fẹ́mi falana àti agbẹjọ́rò ìjọba tochukwu maduka ṣe jẹ́ kó di mímọ̀ wípé ó ṣeé ṣe kí àwọn méjì jọ láti padà fi ojú sunùkùn wo ọ̀rọ̀ náà kí wọ́n sì lè ká àyọ̀sódì yìí nílẹ̀ ìwé ìròyìn pen ló kọ ìròyìn náà. bá a mú ìwé ìròyìn tropic reporters mo rí ìròyìn kan ń bẹ̀ níbi tí alága àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú kúmọ́kúmọ́ EFCC Abdulrasheed Bawa tó ti ń tẹnumọ́ ìfarajì àjọ náà láti fọ ẹ̀ka ilé ìfowópamọ́ láti fọ ọmọ kó funfun ṣe kó funfun kẹnẹwẹ̀n pẹ̀lú àlàyé wípé ilé ìfowópamọ́ yòówù tó bá fi ara rẹ̀ sílẹ̀ láti lò gẹ́gẹ́ bí irinṣẹ́ fún màgòmágò jìbìtì lílù àbí ṣíṣe fàyàwọ́ owó ó ní yóò fìmú kàtà òfin Bawa ló sọ eléyìí nínú ìwé àpilẹ̀kọ ọkàn eléyìí tó ní í ṣe pẹ̀lú ètò ààbò ìfẹ́ sí ìlú ẹni àti jíjẹ́ olórí tó pojú owó eléyìí tó sọ̀rọ̀ lórí ẹ̀ níbi ìpàdé àpérò ìkẹrìnlá irú rẹ̀ lọ́dọọdún tí àgbáríjọpọ̀ ilé ẹ̀kọ́ ìmọ̀ nípa àwọn ilé ìfowópamọ́ lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tí wọ́n gbé jáde lọ́jọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún twenty twenty one ní ilé ìtura transcorp hilton hotel tó wà nílùú àbújá ọ̀gá àgbà àjọ EFCC náà eléyìí tí Abíọ́dún Adébánjọ olórí lẹ́ka iṣẹ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó ṣojú fún nínú àjọ náà òun ló jẹ́ kó dìmọ̀ pé àjọ EFCC àwọn ṣèfarajì o láti rí dájú pé gbogbo ilé ìfowópamọ́ wọ́n á ṣiṣẹ́ pẹ̀kínrẹ̀kí pẹ̀lú ìlànà tá a fi dá wọn sílẹ̀ àti àgbékalẹ̀ ó wá ké sí gbogbo àwọn èèyàn tí wọ́n wà lẹ́ka ilé ìfowópamọ́ àtàwọn aṣàjẹmàṣẹ́ nípa ti ìlànà owó níná wípé kí wọ́n rọ̀ mọ́ òpó bí a ti ń jẹ́ olórí tó pójú owó àti ìmọ̀ ẹ̀rọ ti gbàlódé eléyìí tí yóò jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n ní ìgboyà kíkún àti ìgbàgbọ́ tí ó pín yẹ̀kẹ̀ lẹ́ka ètò náà ó tún wá ké sí gbogbo àwọn tí wọ́n ní ilé ìfowópamọ́ wípé kíkálukú wọn k kọ́ bá wọn mọ́ wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ o torí pé ẹnikẹ́ni tọ́wọ́ bá tó àbí ilé ìfowópamọ́ yòówù tí wọ́n bá gbá wípé ó lọ́wọ́ nínú ṣíṣe fàyàwọ́ owó àbí ó ń fẹ̀yìn pa àwọn èèyàn tí wọ́n lu jìbìtì àbí àjẹbánu ó ní wọn yóò fojú winá òfin ìwé ìròyìn Tropic Reporters tó jáde láàárọ̀ níbẹ̀ lẹ ti máa rí i. etí tí ó gbọ́ Fide de ojú òpó ìkànsíra ní twitter níbẹ̀ ni ìjọba ti mú ọ̀rọ̀ ìdánilójú wá wípé láìpẹ́ jọjọ ni àwọn yóò gbẹ́sẹ̀ kúrò lórí òfin náà torí pé àjọsọ ọ̀rọ̀ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àti iléeṣẹ́ ìkànsíra ní twitter ni ó ti ń so èso rere ìwé ìròyìn pen pushing tó jábọ̀ ròyìn náà jẹ́ kó di mímọ̀ wípé alákòóso fún ètò ìròyìn àti àṣà nílẹ̀ wa Lai Mohammed ni ó sọ̀rọ̀ náà nígbà tí ó ń fèsì sí ìbéèrè àwọn oníròyìn lópin ìpàdé ìgbìmọ̀ ìṣàkóso orílẹ̀-èdè yìí tó wáyé lánàá èyí tí aláṣẹ Muhammadu Buhari tó léwájú fún ó ní nǹkan bí ọjọ́ méjì ní ìpàdé tí àwọn ń ṣe pẹ̀lú Twitter ni ó ti bẹ̀rẹ̀ sí ní so èso rere nígbà tí àwọn oníròyìn wá béèrè wípé bàbá ó máa tó bí ìgbà ó báyìí tí ojú òpó tútà yóò fi bẹ̀rẹ̀ iṣẹ́ èsì tí Lai Muhammed máa fi ni wípé àti kó arúgbó ni kò tó gbà tó ti lò láyé ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń ṣí láwẹ́láwẹ́ tó ń jẹ́ kó di mímọ̀ wípé olówó kan láàrin ọ̀pọ̀lọpọ̀ òtòṣì wọ́n ní òtòṣì ń lòun náà torí pé àwọn tí wọ́n jẹ́ òtòṣì yìí àwọn ni wọ́n máa jẹrun kọ́rọ̀ ó bá máa wá rí bẹ́ẹ̀ ó ní wọ́n fi ń jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ kan mà ti jáde ò sí gbòòrò ayé eléyìí tí wọ́n fi ń parọ́wà sí gbogbo àwọn èèyàn láwùjọ eléyìí tí wọ́n jẹ́ ọ̀tọ̀kùlú tí wọ́n rí jẹ ṣẹ́kù wípé kí wọ́n rọ̀ mọ́ òpó àìnímọ̀ tara ẹni nìkan ìfẹ́ tó jẹ́ ojúlówó sí ọmọ nìkejì àti kí wọ́n sì jẹ́ kí bí a ti ń ṣe ìrànwọ́ fáwọn èèyàn tí àwo kájú lù fún lágbègbè kó wa wa gbogbo kí wọ́n jẹ́ kó máa mọ̀mú lókun àyà wa gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé olóyè kan nílẹ̀ Ẹ̀gbá tó jẹ́ ògbúná gbòǹgbò oníṣẹ́ ọwọ́ Tóyìn Amuzu bó ṣe ṣe àfihàn rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ náà òun ló jẹ́ pé àwọn kan tí wọ́n jẹ́ àǹfààní ètò kan tí wọ́n sọ pé ògbúná gbòǹgbò gbòǹgbò oníṣẹ́ ọwọ́ yìí gbé kalẹ̀ ní agbègbè Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn wọ́n ní àwọn èèyàn eléyìí tí wọ́n ń lọ bíi ọ̀tàléní ọgọ́rùn-ún ó lé márùn-ún one hundred and sixty five òun ni wọ́n jẹ àǹfààní ètò owó ìrànwọ́ náà tí wọ́n sì ń kọ sára sí olóyè ọ̀hún tó tún jẹ́ onímọ̀ nípa iṣẹ́ ọwọ́ wọn ní lára àwọn kan tí wọ́n jẹ àǹfààní owó náà òun lẹ́nìkan tórúkọ rẹ̀ ń jẹ́ ṣóṣan munit láti agbègbè ìtòkò níjọba ìbílẹ̀ gúúsù abẹ́òkúta tóun sọ pé owó yìí pẹ̀kí kọjá wọn pàdé ìyẹn ni wípé àsìkò táwọn mọ́ṣẹ̀ wọlé ẹ̀kọ́ táwa ń wò báwo la ṣe san owó ilé ẹ̀kọ́ àsìkò yìí òun ọ̀hún de ẹnìkan náà torúkọ rẹ̀ ń jẹ́ Samson Oseni wọ́n ní láti agbègbè Ìṣàbọ̀ nílùú Abẹ́òkúta òun náà tún dúpẹ́ pé gbogbo ẹ̀yin olórí wa àtẹ̀yìn tẹ́ ẹ rí jẹ síkù ẹ wẹ̀ yìí wo kẹ́yìn náà kẹ́ ẹ ṣe báyìí ẹnìkan náà torúkọ rẹ̀ ń jẹ́ Jimoh Ahmed láti Ìpòrò Àké òun náà jẹ́ kó di mímọ̀ wípé owó yìí o àwa náà àfi ń ṣọ̀run àjìjà kí ètò ìpawówọlé tiwa náà kò lè túbọ̀ gbé bugẹ̀bugẹ̀ olóyè tóyìn amusu òun ni wọ́n sọ wípé ó jẹ́ oníṣẹ́ ọwọ́ tó sì jẹ́ olórí agbègbè wọn wá ń ké sí gbogbo àwọn èèyàn náà tó bá òkè tó ràn lọ́wọ́ pé ẹ̀yin náà ẹ wo àwọn èèyàn kan lápọ̀dọ̀ kó wá tí ń táwo kájùlù fún kẹ́yìn náà kẹ́ wọ́n lọ́wọ́ ẹ wò ó kó máa bọ́ sí ip ìròyìn platform times níbẹ̀ ló wà. ìròyìn etí ọba ńlẹ́ etí ọba lóko láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá ẹ̀já polówó ohun tá <laughs> ọlọ́run àánú god of mercy ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún cac mountain of mercy orí òkè àánú èrè èkìtì ló ṣàgbẹ́tẹ̀rù ẹ̀ sufficient grace orí ọ̀fẹ́ lẹ́kùnrẹ́rẹ́ là kò rí ẹ̀. agbára gbọ́dọ̀ yí ọwọ́ padà. ọjọ́ karùndínlógún sọ́jọ́ kẹtàdínlógún september yìí ni o fifteen sixteen seventeen september ní cac mountain of mercy orí òkè àánú èrè èkìtì god of mercy tọdún èyí máa lè jọ òwúrọ̀ ọ̀sẹ̀ àti àṣálẹ̀ làdúrà kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ yóò fi máa jábọ̀ sọ̀kalẹ̀ bí òwúrọ̀ òjò pásítọ̀ amos ọ̀là òjò jẹ́ jp bàbá orí òkè pastor peter ilẹ̀sànmi jp bàbá orí òkè prophet musa samu bàbá orí òkè god of mercy twenty twenty one pẹ̀lú àlàkalẹ̀ òfin covid nineteen ní o evangelist bukola abraham yemi davis àti ọ̀pọ̀ olórin máa kọrin ní fifteen sixteen seventeen september ní csc e. orí òkè àánú ẹ̀rù èkìtì pastor eso ọ̀ladẹ́lẹ̀ ààrẹ csc e lágbàáyé pastor eo ọ̀tẹ́jọbí cscgs e prophet esikaya olúbóyè ọ̀ladẹ́jì csc general evangelist worldwide ìṣọ́ òru ẹni bá láyà dòru friday tójúmọ́ saturday bẹ̀rẹ̀ lágogo mẹ́wàá àṣálẹ́ wíwà lórí òkè ọ̀hún ní àdúrà. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. padà á ṣì wà lórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìjọba ìpínlẹ̀ kogi ti jẹ́ kó di mímọ̀ yìí pé láìpẹ́ jọjọ òun yóò bẹ̀ sí ní san owó oṣù tó kéré jù fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ kogi ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà anna odio ló sọ̀rọ̀ ìdánilójú yìí nígbà tí ó ń bá wọn ṣí ìdánilẹ́kọ̀ọ́ kan ọlọ́jọ́ kan èyí tó wà fún àwọn àgbààgbà ọ̀jẹ̀ lẹ́nu iṣẹ́ ọba ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi ìpàdé náà tí wọ́n ń ṣe ní Lọ́kọ́jà ní ọjọ́rú àná níbẹ̀ ni ó ti tẹnumọ́ bí ìjọba ìpínlẹ̀ Kogi ti ṣe kó di mọ̀ ìpè ètò èyí tí ó pinmirin ni ó ti wà nílẹ̀ fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà láti rí i pé ó ṣe kóríyá fún wọn láti ṣiṣẹ́ ọba dojú àmì ó ṣe àlàyé ìpè láìpẹ́ jọjọ ìjọba ti ṣèlérí pé òun yóò bẹ̀rẹ̀ sí san owó oṣù tó kéré jù fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Kogi ìwé ìròyìn Punch ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn tropic reporters níbẹ̀ ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn olùgbé agbègbè sango sí ọ̀tà pẹ̀lú gbogbo àwọn agbègbè tó yí ká wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lọ gbáradì kíkankíkan ẹ bẹ̀rẹ̀ sí ní máa lọ jókè lọ máa yọ̀ torí pé láìpẹ́ láì jìnnà àwọn ẹ bẹ̀rẹ̀ sí ní rí àwọ̀ ẹ̀jẹ̀ àtòmíra o gẹ́gẹ́ bí ìnàyà àti dídá ọ̀dà sójú ọ̀nà pẹ̀lú ṣíṣe kó lè ṣe gẹrẹmẹjẹ kó lè máa lọ lóní gẹrẹgẹ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń wa ọkọ̀ lójú òpópónà èkó sí ọ̀tà tó fi mọ́ ọ̀tà dé ìdí ìrókò wọn ni àṣeparí iṣẹ́ yóò wá sórí rẹ̀ ó pẹ̀pìn oṣù kejìlá gómìnà Abíọ́dún ló sọ ilé ìdí mímọ̀ lọ́jọ́rú àná nígbà tó léwájú alákòóso fọ̀rọ̀ iṣẹ́ òde àti ilé gbígbé ọ̀gbẹ́ni Babátúndé Fáṣọlá kejìlá fún àyẹ̀wò yékéyéké lórí iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ lágbègbè tó plaza ní lótò lójú òpópónà márosẹ̀ èkó síbàdàn níbẹ̀ ni wọ́n ti wá jẹ́ kó di mọ̀ pé àwọn iṣẹ́ àkànṣe náà kó lè máa lọ gèrègè wípé yóò di píparí tó bá máa fi di oṣù kejìlá ọdún yìí lójú ọ̀nà àti mú ẹ̀dínkù bá ìrora lílàágùn yọ̀bọ̀ àbí kíkún mọ́ tó máa bọ́ sí eléyìí tí àwọn awakọ̀ tí wọ́n máa ń fojú winú ẹ̀ nígbà tí wọ́n bá ń gba àwọn ojú òpópónà náà gómìnà ọ̀hún ló tún jẹ́ kó di mímọ̀ pé àwọn apá ibìkan eléyìí tó ti di kòtò ọ̀run níbẹ̀ òun ló jẹ́ wípé àjọ eléyìí tó ń ṣe kò kárí àwọn ojú òpópónà tó jẹ́ tìjọba àpapọ̀ yẹn Federal Road Maintenance Agency wọ́n ní àwọn ni wọn yóò ṣe kò kárí ẹ̀ owó tó sì máa ná wọn òun lọ bíi bílíọ̀nù mẹ́tàlá di mímọ̀ pé ó ti wà nínú àlàkà àlàkalẹ̀ bílíọ̀nù mẹ́rìndínlọ́gọ́ta eléyìí tí wọ́n ṣe fún àgbéǹde iṣẹ́ náà ẹ wo ìwé ìròyìn tropic reporters níbẹ̀ lẹ ti máa rí i. nínú ìwé ìròyìn pen pushing níbẹ̀ láti bá ròyìn kan pàdé wípé gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn aṣòfin àgbà Ìbíkúnlé Amósùn ni ó ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti díje fún ipò aláṣẹ lọ́dún 2023 látàrí bí ìwé àlẹ̀ sóde èyí tí ó ń kéde rẹ̀ wípé ó ń gbé àpótí láti díje fún ipò aláṣẹ lọ́dún 2003 láti bọ́ sí ipò náà lẹ́yìn tí aláṣẹ Muhammadu Buhari bá parí sáà kejì tó ń ṣe lọ́wọ́ lórí ipò ìwé ìròyìn pen pushing tó jábọ̀ jẹ́ kó di mímọ̀ wípé èròǹgbà amósùn yìí ọmọ àjírí láti di aláṣẹ orílẹ̀-èdè yìí ló fi ara hàn lọ́jọ́rú àná bí àwọn ìwé àlẹ̀sóde àti àwọn aṣọ onílànà àfikọ́ ṣe wà káàkiri àwọn ìgànná láwọn ojú òpópónà tó lórúkọ bí ìṣáná ẹlẹ́ta nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lára àwọn ohun tí ó wà lára àwọn pósítà náà ní orúkọ ikọ̀ kan tó ń pè fún amúsùn ẹ jẹ́ kó di aláṣẹ orílẹ̀-èdè yìí níbi tí wọ́n ti porúkọ ikọ̀ náà ní sia rebuild Nigeria tí wọ́n sì lẹ pósítà káàkiri wípé amúsùn ni ẹjẹ́ á dìbò fún kó bọ́ sí ipò aláṣẹ lẹ́yìn tí Buhari bá gbé ìjọba lẹ̀ lọ́dún 2023 ìpè yóò mú orílẹ̀-èdè Nàìjíríà bọ̀ sípò ẹ̀ kọjá sínú ìwé ìròyìn pen pushing fún kúlẹ̀ kúlẹ̀ ròyìn náà. nínú ìwé ìròyìn the punch ni mo kalẹ̀ sí nípínlẹ̀ edo níbi tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NSC àti TUC níbẹ̀ tí wọ́n ti ń fàjúrò síjọba ìpínlẹ̀ Edo látàrí ìpinnu kan tí wọ́n mú eléyìí tí wọ́n fi bẹ́gi dínà àwọn òṣìṣẹ́ tí kò ní káàdì pélébé tí ó ń fi wọ́n wípé àwọn òṣìṣẹ́ ti ṣe àyẹ̀wò COVID-19 wọ́n ní àwọn tí kò bá mú lọ́wọ́ ipe owó ṣe ni wọ́n ń dá wọn padà sílé o tí wọ́n jẹ́ kí wọ́n lè lóore ọ̀fẹ́ láti wọlé sí gbọ̀ngàn iléeṣẹ́ ìjọba àti ti ìdásílẹ̀ tó fi mọ́ àwọn àjọ lónírànran ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti TUC òun ni wọ́n jẹ́ kó di mọ̀ pé ìgbésẹ̀ yìí ó ń tako ẹ̀tọ́ àwa òṣìṣẹ́ náà bẹ́ẹ̀ ò bá gbàgbé ìjọba ìpínlẹ̀ náà òun ló ti kọ́kọ́ kéde wípé gbogbo àwọn èèyàn tí wọn kò bá ti ní káàdì pélébé tó fi ń wípé wọ́n ti gba abẹ́rẹ́ àjẹsára covid nineteen wípé wọn kò ní lóore ọ̀fẹ́ àti wọlé sí ẹnu iṣẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́rú àná gẹ́gẹ́ bí arapa ìgbésẹ̀ láti dènà ìtàn ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn covid-19 nípínlẹ̀ náà ètò ọ̀hún ìyẹn àmúṣẹ òfin tí gómìnà Obaseki kéde òun ló bẹ̀rẹ̀ láago méje òwúrọ̀ ọjọ́rú àná níbi tí olórí ìgbìmọ̀ tó ń ṣe àmúṣẹ ìlànà covid-19 ọ̀gbẹ́ni Yusuf Haruna tó ti dúró gbagbagba sẹ́nu géètì tí wọ́n fi ń wọlé sílé iṣẹ́ ìjọba nígbà tó jẹ́ pé gbogbo àwọn ikọ̀ rẹ̀ tó kù àwọn náà wọ́n lọ wọ́n bọ̀ wọ́n lọ dúró sáwọn ibi tó tọ́ tó yẹ ń bẹ̀ wọ́n ní gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n mú káàdì wọn tí wọ́n nà ọ́ sókè wẹ́wẹ́wẹ́ ìpèsè ti rí ojúlówó ni àwa ti gba káàdì tó sì fi wọ́n wípé a ti ṣe àyẹ̀wò covid nineteen, wọ́n ní wọ́n fún wọn lóore ọ̀fẹ́ láti wọlé nígbà tó jẹ́ pé àwọn tí wọn ò ní wọ́n ní wọ́n dá wọn padà sílé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ọba eléyìí tí kò mú káàdì tiwọn wá òun ló jẹ́ pé wọ́n ní iṣẹ́ ni wọ́n dá wọn padà tí wọ́n sì wá ń sọ̀rọ̀ láti pàṣẹ ẹgbẹ́ nsc àti tuc wípé eléyìí tàpá sófin wa o nínú ọ̀rọ̀ tirẹ̀ gómìnà ọbaṣẹ́kì ṣáájú àkókò yìí òun ló ti kéde fún gbogbo ará ìlú wípé kẹkálukú wọn kí wọ́n máa lọ gba abẹ́rẹ́ àjẹsára covid nineteen bí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa lé wọn ṣíàṣíà láwọn apá ibi tí èrò bá pọ̀ sí bẹ́ẹ̀ kẹ̀rẹ́ wọn tún jẹ́ kó di mọ̀ wípé abala àkọ́kọ́ àmúṣe yìí wọ́n ní àwọn òṣìṣẹ́ ọba nípínlẹ̀ àti tìjọba ìbílẹ̀ àpọ̀ ọ̀dọ̀ wọn ni wọ́n ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tó wá ń sọ̀rọ̀ alága ẹgbẹ́ nsc níbẹ̀ Sunday bẹ́ẹ̀ Sunday Ọ̀sáyàndé òun ló jẹ́ kó di mọ̀ pé òun ti pàṣẹ ò fún igbákejì rẹ̀ àti akọ̀wé láti lọ́ọ́ ṣe ìpàdé alágbára pẹ̀lú akọ̀wé àgbà fúnjọba ìpínlẹ̀ náà ní ìbámu pẹ̀lú àṣẹ eléyìí tí gómìnà tí wọ́n pa ń bẹ̀ wọ́n wá jẹ́ kó dìmọ̀ pé ẹ jẹ́ kí wọ́n ṣe gàyà lórí òfin yìí torí pé ó ń tàpá sí ẹ̀tọ́ àwa òṣìṣẹ́ ìwé ìròyìn punch níbẹ̀ ò ní wọ́n kọ́ sí. nínú ìwé ìròyìn punch yìí kan náà lórí ọ̀rọ̀ covid-19 olùkọ́ kan ní ẹ̀ka tó ń kọ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì ipò oògùn nílé ẹ̀kọ́ ọlábísí ọ̀nàbánjọ yunifásitì tó wà ní àgọ́ òwòye ní ìpínlẹ̀ Ògùn ọ̀mọ̀wé adéṣọlá adélékè ló ti pe gómìnà ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni babájídé sanwó-olú ẹni tí ó jẹ́ alábòjútó fún ètò ìlera ní ìpínlẹ̀ èkó ní ẹjọ́ lọ sí ilé ẹjọ́ gíga fún pé wọ́n kéde rẹ̀ pé àwọn ń wa lẹ́yìn tí ó padà sí ìpínlẹ̀ èkó láti orílẹ̀-èdè South Africa yàtọ̀ sí Sanwó-Olú àti alábòjútó fún ètò ìlera ní ìpínlẹ̀ èkó ó tún wọ́ ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó amòfin àgbà àti alábòjútó fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ èkó pẹ̀lú ọ̀mọ̀wé Bọ̀wálé tí ó jẹ́ ọ̀gá kan ní ẹ̀ka tí ó ń bójútó ìlera ní ilé ìwòsàn OPD Mainland Hospital lẹ́kọ̀ọ́ olùkọ́ náà jẹ́ kó di mímọ̀ pé ohun tí òun là kọjá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí kì í ṣe kékeré bí wọ́n kọ́ ṣe lọ́ọ́ fi òun pamọ́ sí ilé ìtura kan tí ẹ̀fọn ti ń ta ayò lára òun lágbègbè ìsọlọ̀ nígbọ̀n tí òun sì fi hàn wọ́n wípé kí òun tó kò lórílẹ̀‐èdè South Africa òun ṣe àyẹ̀wò àjàkálẹ̀ àrùn covid nineteen, wọ́n ní òun ò ní ó ní òun tún padà sí kò òun tún ṣe wọ́n ní òun ò ní ó ní síbẹ̀síbẹ̀ ìṣe ni wọ́n fi òun pamọ́ sí ilé ìtura tó jẹ́ pé bí èèyàn bá débẹ̀ àwọn ẹ̀fọn tó wà ńbẹ̀ wọ́n tó èèyàn nídùúró ó ní wọ́n wá ń kéde wípé wọ́n ń wá òun ó ní kí ilé ẹjọ́ dá wọn lọ́wọ́ kọ́ o títí ìdájọ́ yóò fi ṣẹlẹ̀ wọn ò gbọ́dọ̀ tún sọ ọ̀rọ̀ àlùfàǹṣá sí òun mọ́ ó wá béèrè fún owó ìtanràn ó ní mílíọ̀nù márùndín àádọ́rin náírà ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch náà níbẹ̀ òun ni mo ti rí eléyìí tó ń sọ wípé lẹ́yìn àgbáre ìgbàbọ̀ ìpani nípakúpa àti ìkọlù tó wáyé nípínlẹ̀ plateau ilégbèmọ̀ aṣojú nílẹ̀ wa ló ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ wípé bílíọ̀nù mẹ́wàá owó náírà eléyìí tí a ṣèlérí fún àwọn èèyàn tí wọ́n fara káṣá ìkọlù burúkú tó wáyé sí ìpínlẹ̀ plateau ẹ tètè rí dájú o wípé ẹ ṣe àmúṣe rẹ̀ kẹ́ fún wọn lówó náà náà kó má kàn jẹ́ pé bóyá à ń fẹnu yẹran sọ́bẹ̀ àbí a kàn ń sọ̀rọ̀ orí àwọn lásán o wọn ni ilé ìgbìmọ̀ aṣojú nílẹ̀ wa òun ló tún pàṣẹ fún olórí Ilé-Fẹ́mi Gbàjàbíàmílà láti kó ikọ̀ kan sòdí láti lọ́ọ́ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn síjọba ìpínlẹ̀ náà àti gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n wà ń bẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ tí ò fararọ̀ tó wáyé ń bẹ̀ ìpinnu náà òun ló jẹyọ lẹ́yìn àbá látọ̀dọ̀ Yusuf Gagdi eléyìí tó ní í ṣe tí wọ́n pe àkórí rẹ̀ ní ìdí pàtàkì láti tètè yanjú ìpani nípakúpa eléyìí tó ń wáyé ní ìpínlẹ̀ Plateau ilégbèmọ̀ aṣojú òun ni wọ́n ti wá fẹnu kò nípa rírawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ ilé wa wípé bẹ́ẹ̀ ò bá gbàgbé bílíọ̀nù mẹ́wàá owó náírà eléyìí tẹ́ ẹ ti ṣèlérí rẹ̀ fún àwọn olùgbé agbègbè ọ̀hún àwọn fàràkàṣà ìkọlù nípínlẹ̀ Plateau àtàwọn àǹfààní mìíràn eléyìí tẹ́ fẹ́ fún àwọ èèyàn tí wọ́n fàràkàṣà ìkọlù lẹ́kùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn apá abòmíì lórílẹ̀-èdè yìí ẹ jọ̀wọ́ ẹ dákundábọ̀ ẹ mú ìṣẹ́ fún wọn wọ́n tún wá ké sí olórí ilégbèmọ̀ aṣojú ìpè kí ó gbé ikọ̀ kan kalẹ̀ kó sì ró wọn lágbára lójú ọ̀nà àti rídájú pé wọ́n ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí gómìnà ìpínlẹ̀ Plateau àti gbogbo àwọn èèyàn náà bákan náà òní wọ́n ṣe é níkànpá fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó wà fọ́rọ̀ ìtọ́jú ará ìlú àtẹ̀yí tó ń dẹ́kun rògbòdìyẹ tòun ti ìdàgbàsókè àwùjọ wípé kí wọ́n kàn sí gbogbo àwọn tọ́rọ̀ kàn lójú ọ̀nà àti pèsè ohun èlò ìrànwọ́ tó nani lẹ́yìn fún gbogbo àwọn èèyàn eléyìí tọ́lọ́run bá mi òkè tó kó yọ níbi ìkọlù náà ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni wọ́n kọ́ ọ sí. ìròyìn yẹn ni a sì máa fi káàdì ti òwúrọ̀ yìí àbòsí níròyìn kan lọ́wọ́ ni. ìròyìn bọ ń bẹ ń bí p fifty ni mi ti ń ṣì rárá. ìyẹn wọ ok ok kò sí wàhálà ìròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí ojú òpó Facebook akínúsì Monday ẹ káàárọ̀ ẹ̀yin akàròyìn mo ń wòye pé bí ìjọba ṣe ń yá owó yìí wọ́n máa yẹ pé àwọn ọmọ tí àti ìbí wọ́n á san nínú gbèsè yìí lọ́lá baus ok ọlọ́run abáwo ẹkú ti ọmọ tuntun yìí ọlọ́run abáwo àdàgbà àmín ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin èèyàn mi olúfẹ́mi oyènẹ́kàn oníkànga gbọ̀ngbòde àti mr jíjìjì ẹ wò ó ẹ kọ́ ẹ kó là kúrò lára ẹ̀kọ́ ẹ̀kọ́ òkọ́là kí àwọn mìyẹ́tì àlà kan máa kó màálùú wọn lọ kí àgbàdo tó dáyé kínní kan ní adìyẹ ti ń jẹ ẹlẹ́mìdé bolus emis ló fìyẹn ṣe ọwọ́ rasak babatunde ọlátẹ́jú èwo tún ni covid nineteen vaccine o àwọ àfikẹ́ gbà á wọn yẹn ò gbọ́ tẹ́lẹ̀ ni <laughs> prince kabiru dasaolu ẹ̀kaàrọ̀ sadeyinka adegbutọ baba tíṣà àti olúfẹ́mi oyinẹ̀kan babaláwo fresh ìròyìn tí mo fẹ́ dá sí ni bí gómìnà ìpínlẹ̀ Edo ṣe kàn ń pa fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ láti gbẹ abẹ́rẹ́ COVID-19 kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ fún wa ní ìpínlẹ̀ kán tẹ̀ jẹ́jẹ́ fún ní ìpínlẹ̀ Edo ọmọlé Táyọ̀ kí ìjọba mójútó owó tí wọ́n ń yá kó má tó wọgbó atú ọlọ́run á gbà wá lọ́wọ́ à ń yáwóyáwó yìí láti Ìkòròdú Dáúdà Adamant gbogbo owó tí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ bá yá kí wọ́n nà síbi tí ó yẹ àmọ̀ràn nìyẹn adéyẹmí ọlásùnkànmí abíọ́dún ẹ jọ̀wọ́ ẹ bá wa bẹ gómìnà dàpọ̀ abiodun kó bá wa ṣe ọ̀nà ìjókòó orúkọ mi ní adéyẹmí ọlásùnkànmí ẹ wọn bá ti kó nsọ́ngo wọn máa kó kíníbọ̀ níjókòó abraham adéọlá ẹ káàárọ̀ sà ẹ̀yin pìrìsẹ́ńtà tó gbajúmọ̀ ẹ kú ètò sà ọlọ́run máa wà pẹ̀lú yín lórúkọ jésù ẹ jọ̀ọ́ owó tí wọ́n lọ yá ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ọlọ́run á bá wọn san gbèsè wọn tí wọ́n lọ yá o tí wọ́n bá ti dẹ̀ ti yá owó yẹn kí wọ́n fi ṣe nǹkan gidi sí ìlú ebi ń pa aráàlú ọ̀rọ̀ àwọn dókítà náà kí ìjọba gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò kí wọ́n lè padà sẹ́nu iṣẹ́ Dáúdà Adémat Kọ́láwọlé Abraham ẹ jọ̀wọ́ gbogbo owó tí àwọn ìjọba yá kí wọ́n lọ kí wọ́n lò sí ọ̀nà tó dára Kọ́láwọlé Abraham láti ìjẹun tuntun afaani Yas kátàyé yanjú ẹ̀ ẹ kó ètò ọpọlọ yóò ní dàrú lọ́lá Shehu Ibrahim Niass àmì ọ̀rọ̀ wa ní orílẹ̀-èdè Nàìjíríà àfi kí Ọlọ́run bá wa dá sí owó tí wọ́n ń yá tẹ́lẹ̀ kí ni wọ́n fi ṣe eléyìí tí wọ́n tún fẹ́ lọ yá kàn má gbàgbé ọ̀nà Ṣàngó àfi sùúrù wọ́n ti ní December ọ̀nà Ṣàngó máa dé express. Hmm. a lọ lóní rẹ. ẹnjìnà Samuel láti Àlárì ẹ káàárọ̀ sáà èyí tí mo fẹ́ sọ nípa ẹ̀ ní ti owó tí wọ́n lọ yá kí wọ́n rí dájú pé wọ́n fi ṣe iṣẹ́ ìlú kí wọ́n má jẹ́ pé wọ́n máa gba ìdá ọgọ́rùn-ún ìdá mẹ́wàá ni wọ́n máa fi rántí ìlú kí wọ́n sì rí pé wọ́n san padà tí owó náà bá ti wọlé ẹ kú iṣẹ́ ọlọ́run á máa ràn ràn yín lọ́wọ́ àmì àwọn tí ìwọ̀nba tá a máa ní orí ọ̀fẹ́ láti mú láàárọ̀ yìí nìyẹn. gbogbo ẹ̀yin tí ẹ ti fi ṣọwọ́ akíyín ká tó máa lọ láàárọ̀ yìí ọmọ bàbá tíṣà. mo ń jẹ́. abẹ́wò àtòkè wá kan ò jù bẹ́ẹ̀ lọ ẹ bá ń sọ fún. fún ta ni. àní ẹ bá ń sọ fún pé abẹ́wò àtòkè wá kan ò jù bẹ́ẹ̀ lọ. àní ta ni ká sọ fún. ẹni ń gbàdúrà fún divine visitation. Mm. tí láńlọ́ọ̀dù ẹ̀ wáyọ̀ gọ́ńbóró bó ṣe ń kúrò lórí àdúrà ah. tó ń béèrè <laughs> ìyẹn ò ṣe define o àbí ládọ̀dún ní ọ̀dọ̀ owó yẹn fún ni wà tó dé. intra intra visitation nìyẹn ni o ṣe. <laughs> oníkànga o. eba. ọlọ́run ló sọ bọ́sìtì fún. ta ló ní tọ̀hún ta ló fún lówó. àní ọlọ́run ló sọ bọ́sìtì fún. ọmọ skul ọmọ poli wo. bàbá okay. torí irun apárí méje gẹ̀ lóòjọ́ okay. ọlọ́run ló sọ bọ́sìtì fún. <laughs> tó bá síná epo mélòó máa lò. <laughs> àgàgà kó jẹ́ ikàn o lè ṣáàjì fóònù lọ́dọ̀ ẹ̀ kí a ó ti tọ́ ó ti pa. <laughs> ẹ wọ ẹ jẹ́ ká máa lọ ẹ pàdé àwọn ọkọ̀ mi bó bá tún di lọ́la ọpẹ́ pàtàkì lọ́wọ́ Fọlárin ọlá ọmọ tá a jọ ṣe tó fi dùn tó fi ní gbọ́gbọ́nú títí dìgbà míì èmi ni Olúfẹ́mi Oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè àṣejù làṣírí ìlera òwúrọ̀ lógo ó ti wà òkè ó dàbọ̀. tó bá ti di aago méjì ní ọ̀sán òní gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ ìlera yín ẹ jẹ́ ká pàdé lórí ètò àṣírí ìlera ẹ mọ̀ pé òru ológo wọn máa gbowó lọ́wọ́ yín ni <laughs> ẹ wá ẹ wá gbọ́ àṣírí tẹ́ máa fi gbé ìlera pípé aago méjì lọ́sàn-án òní ni títí dìgbà náà adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà òní á sàn wá o. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine Abẹ́òkúta. àkọ́mọláfẹ́ pẹ̀lú ọlálọ́mí amọ̀lé ṣẹ́ ti dé ṣe tún ti dé. ẹ̀yin gbè tí àlejò afẹ́fẹ́ ẹ̀yin ọmọ nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun ẹ tún kó àmójúbà àwọn kanranjágbọn àwọ̀ kí máa tọkùn méjì àwọn àbejì àtọ́dá adẹ́rìn pòsónú ààrẹ ọlálọ́mí àmọ̀lé anígiláyà bí ìbọn àti akọ́mọlọ́fẹ́ ọláìyá igwe bọ̀bọ̀ ẹlẹ́nu rẹ́sọ̀ lórí ètò tá a pè ní ọmú yẹ́s. ìkànnì fresh fm abẹ́òkúta one oh seven dot nine lẹ́ẹ̀tì máa gbọ́ wọn ní gbogbo ọjọ́ àlàmísì thursday láago mẹ́sàn-án sáago mọ́kànlá òwúrọ̀ wákàtí méjì sáńdí. Ah, àfi kéèyàn ó dènà pé torí ẹ̀rín àárín sẹ̀yọ́ sára. àwàdà tó ń tẹ̀fẹ̀ tó nítumọ̀ ni wọ́n fi kọ́kọ́ máa kí n kú lé. gbélé kọ́gbó labalẹ̀ kejì níbi tá a ti máa tún pẹrẹpẹrẹ láàrin ẹbí. ẹ ṣàlàyé labalẹ̀ kẹta lórí ètò níbi tí ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá tó fi dórí ẹ̀yin olóṣèlú láti wá ṣàlàyé kílẹ̀ gbẹ́dání tẹ́ ẹ fẹ́ kára ló mọ̀ tí ó sì fi mú yẹ̀s. abala kẹrin ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ balẹ̀ ta ṣàràṣàrà ibẹ̀ ni wọ́n ti máa ṣàgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń fi dùgbẹ̀dùgbẹ̀ láàrin ìlú bí ni bí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ sọ ìhà tó kọ sí yín. ọmú yẹ̀s ni w one oh seven dot nine fresh fm abẹ́òkúta kò ṣeé má gbọ́ ètò ni. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. fresh fm lórúkọ rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọkàn bá yá ìjà Ṣàngó ló ní sáárẹ̀. Fresh FM jẹ́ ní kọ́ máa lómi. bẹ́ẹ̀ mo kọ́ máa dà kọ́ tó bá jẹ́ tẹ̀tù tó kọ́ ni lọ́gbọ́n àwẹ́ orin agbẹ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan-an ni oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bá kan ni bẹ́ẹ̀ni o one seven point nine máa ní ẹyin sí i oh. Fresh FM ló fò lókè tètè.